admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته mo ń fi àsìkò yìí mo ń fi kí gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí pẹ̀lú kíkí islam tí mo ti kí wa àwa tá a jẹ́ bàbá fún wa tá a jẹ́ ìyá fún wa tẹ́ ẹ jẹ́ ẹ̀gbọ́n fún wa tẹ́ ẹ jẹ́ àáfàá fún wa a kú ìgbìyànjú a kú ìdánumójú, a kú ìfaradà, kò ní pẹ́ kò ní jìnnà tá a lọ jẹṣẹ́ gbogbo tá a bá ṣe lóore nínú ọgbà àlùjànnà. Gbogbo wàhálà tá à ń ṣe láyé yìí, ìfaradà díẹ̀ náà ni. Ẹ̀yin náà lẹ máa ń sọ wípé no pain no gain ni. Kò sí gbogbo ẹni tó bá fẹ́ jàǹfààní kankan yóò ṣe wàhálà rẹ̀ ni. Kálọ̀ kójọ kó pin ẹnì kankan wá lérè. Kálọ̀ bá ní ṣẹlẹ̀ ikú ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad kó bá ní ṣàánú ìyọ́nú fáwọn sàbí ànábì kó dáhùn kó jọ kó ṣe gbogbo wa náà láàánú ìsìláàmù tó ti jogún fún wa yìí mọ́jọ́ dàrú mọ́ wa lọ́wọ́ ṣàánú fún wa o gbogbo àwọn ṣayatin àwọn ọmọlẹ́yìn ṣaitan àti ṣaitan gangan fúnra ẹ̀ tí wọ́n dà sí gbòòrò tí wọ́n máa da mùsùlùmí láàmú àbí Allah subhanahu wa ta'ala má jẹ́ kí ìsọnù wọn má jẹ́ kó dọ́dọ̀ tẹnìkọ̀ọ̀kan wa má jẹ́ kó dọ́dọ̀ àwọn ìyàwó wa má jẹ́ dọ́dọ̀ àwọn ọmọ wa má jẹ́ dọ́dọ̀ tiwa náà má jẹ́ dọ́dọ̀ gbogbo mùsùlùmí tí ń bẹ láyé àwọn tán ti rí ìsọnù nínú àwọn ọmọ táwọn náà ń sọyàn nù yìí àbí Allahu Ta'ala kó bá ní la àwọn náà lójú kó bá ní tan náà ìmọ́lẹ̀ Islam kó bá ní tan sí wọn lọ́kàn kálọ̀ kójọ kó ṣe bẹ́ẹ̀ fún wa. eléyìí náà ni apá kẹta níbi ọ̀rọ̀ tí mò ń fèsì lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀ṣẹ́ bọ̀ yìí tí wọ́n sọ wípé Allah ò kankan bọ̀ wá lọ́rùn mo ti fèsì rẹ̀ ní ìjẹta àná mo gbé ọ̀rọ̀ wọn láti ìpínlẹ̀ ni òun náà ni mo tún fẹ́ mọ̀ bá lọ báyìí nípa pé rárá o Allah la Islam ó làbọ̀ wá lọ́rùn ká lọ jọ́sìn fún òun ó làbọ̀ wá lọ́rùn ètò àdáwàtò sàlàfíà tí mò ń ṣe yìí kò sí irọ́ kankan ń bẹ kò sí rújúrújú ń bẹ ní ìtàyàn ní ìtàyàn ìyá ló fà tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ torí pé ojoojúmọ́ làwọn èèyàn ń gbọ́ ojoojúmọ́ làwọn èèyàn tuntun tuntun ni wọ́n ń gbọ́ ètò yìí àdáwàtò sàlàfíà yìí ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ tún gbọ́ fún ìgbà àkọ́kọ́ àwọn tí mo ti sọ sẹ́yìn ó wá bùkátà sí kẹ́ lọ gbọ́ nọ́mbà tí mo fẹ́ pè ẹ chaàtì ẹ lórí whatsapp ẹ sì fẹ́ sórí fóònù yín sórí android yín ẹ wá chaàtì nọ́mbà yẹn ẹ ní kí wọ́n sẹ́ndì àwọn líǹkì prógámù yẹn ẹ ní kí wọ́n sẹ́ndì ẹ̀ sí i gbogbo àwọn lectures tí mò ń ṣe pátápátá èyí tí ń ṣe lórí ilẹ̀ èyí tí ń ṣe ní ẹ̀ orí rédíò yìí àti àwọn rédíò míì náà èyí tí mò ń ṣe tá a bá travel irú àná ńsìn mo ṣì wà lẹ́kọ̀ọ́ tí mo lọ ṣe lecture ńbẹ gbogbo àwọn lecture tá à ń ṣe káàkiri ẹ rí gbogbo ẹ̀ ńbẹ èyí tá à ń ṣe lórí àwọn kútúbà jùmọ̀ ẹ rí ńbẹ àwọn ìbéèrè tí mò ń dáhùn ẹ rí ńbẹ nọ́mbà náà mo fẹ́ pè fún yín zero eight one one zero six three nine three six six náà ní ìtẹ̀síwájú tábà lọ wo àyà tó wà ní suratu dariyat suratu dariyat àyà fifty six àlọ́ òun là mọ́lẹ̀ ń bẹ̀ wípé ká jọ́sìn fún òun òun làbọ̀ wà lọ́rùn òun gangan ni ojúṣe àkọ́kọ́ òun gangan ni ìdí pàtàkì tí àlọ́ ò fi dá wa wá sílé ayé òun gangan ni sábàbí dídá wa kálíbà lọ jọ́sìn fún òun Allah ní wa ma khalaqtul jinna wal ins illa liya'budun ó là mẹ́lẹ̀ síbẹ̀ Allah ní mi dá àwọn àlùjọ̀nù Allah dá àwọn àlùjọ̀nù láti bi èjìjọ iná láti bi ahọ́n iná ṣe mọ̀ pé téèyàn bá dáná téèyàn bá dáná igi àbíná stove ṣe yóò jò lọ sókè ibi òkè rẹ̀ yẹn níbi òkè rẹ̀ yẹn ibi tó láàsì níbi òkè tí náà ẹ bá ń nàró sókè òun náà ń pè ní ahọ́n iná ibẹ̀ gangan làlá ò ti dá àwọn àlùjọ̀nù àwọn èèyàn ó dá baba ńlá wa ànábì Adam ó dá òun láti bí yẹ̀pẹ̀ ó dá àwọn ọmọ rẹ̀ ó dá wa láti bí àtọ̀ àwa méjèèjì yẹn ni àlá ò la ẹ̀sìn bọ̀ lọ́rùn àwa méjèèjì ni kò lábọ̀ àwọn ẹranko lọ́rùn kò lábọ̀ àwọn irúgbìn lọ́rùn kò lábọ̀ àwọn ẹyẹ lọ́rùn àwa méjì yẹn náà ni wa ma khalaqtul jinna Allah ni mi ìdá àlùjọ̀nù wàlí ìǹsà àti àwọn ọmọ èdè èèyàn ìlàlìyà àbùjọ bí kò ṣe wípé kí wọ́n lọ jọ́sìn fún mi ilé ayé nǹkan tí mo dá wọn fún nìyẹn in fact òun ni hakullahi ala ibadi ó gẹ́gẹ́ ní ẹ̀tọ́ tí Allah ní lórí wa tó yẹ ká pè fún tán bá bi wá léèrè pé kí ni ẹ̀tọ́ tó yẹ káwọ ẹrú Allah àwọn ẹ̀dá rẹ̀ ká pè fún òun náà ni anna abudahu ká máa jọ́sìn fún ká máa jọ́sìn fún kí náà ń pè ní ìjọsìn ká máa tẹ̀lé àṣẹ rẹ̀ ta'atullah wajtinabu nawahihi ìtẹ̀lé àṣẹ Allah gbogbo tó bá pa wá láṣẹ pé ká ṣe ẹ ṣe léyìí ẹ ṣe léyìí ẹ ṣe gbogbo ohun tó bá ní ká jìnà sí ẹ má jẹ eléyìí ẹ má mu eléyìí ẹ má débi ẹ má ṣe báyìí ẹ má ṣe eléyìí ẹ má wo eléyìí káwa náà dẹ́gbà bẹ́ẹ̀ ká jìnà sí ìwé gbàǹgàǹgàn ní jọ́sìn fún Allah ẹ̀tọ́ wa ni láti pé fún Allah subhanahu wa ta'ala in fact òun ni sábàbù fawzina fi dúníyà wal akhirah sábàbù fawzina fi darain ìyẹn ni sábàbí tá a fi lè jèrè láyé níbí báyìí tá a tún lọ jèrè níjọ́ alkiyama kì í ṣe wípé ìjọsìn tá a fẹ́ jọ́sìn fún àlọ́ yìí kì í ṣe wípé ó wá bùkátà sí o laisa li hajati ila ibadatina kì í ṣe wípé Allah subhanahu wa ta'ala ó ní bùkátà sí ìjọsìn tá a fẹ́ jọ́sìn fún kábà sọ pé àtàbá ti jọ́sìn fún o Allah ò ní ìdí ẹ̀ yóò fi lágbára sí àbí yóò fi dẹ́ẹ̀dá kan rárá o kò ní ìdí ṣùgbọ́n ó làbọ̀ wá lọ́rùn nítorí sábàbí ara wa kálíbà jèrè láyé kálíbà jèrè lálùkẹ́ àmọ́ kó lè bá àmọ́ta ní ó tẹ̀ asi òun kó lè bá àmọ́ta ní ó yapa àṣẹ òun. ṣé kí sọ o ìjọsìn tí Allah ní ká máa jọ́sìn fún òun ẹ̀tọ́ wa ni tá a gbọ́dọ̀ pé fún láti máa jọ́sìn fún ká ní ìgbàgbọ́ nínú rẹ̀ ká má ṣẹbọ pẹ̀lú ẹ̀ ká má dorogún pẹ̀lú ẹ̀ ká má kírun lásìkò rẹ̀ ká má gba àwẹ̀ lásìkò rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń gbà yìí tí sàkà wowó wa ká má yọ tí a bá lágbára láti lọ sí hajj ká lọ ká máa ṣàwọn iṣẹ́ rè ká máa ná nínú dúkìá wa tá a bá ń gbọ́ pé wọ́n ṣiṣẹ́ rè ń bì kan káwa náà dá síbẹ̀ ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ká ṣe dáadáa sí gbogbo ẹ̀dá pátá ká má pa irọ́ àwọn kan tá lọ kọ̀ fún wa nìyẹn ká má mú dúkìá onídúkìá mọ́ tiwa àwọn kan tó kọ̀ fún wa nìyẹn ká má da lúrú pọ̀ sápà ara nǹkan tí Allah kọ̀ fún wa nìyẹn ká má mutí ká má ta tẹ́tẹ́ ká má ya owó èlé ká má gbowó èlé káwa àwọn nǹkan yìí ara àwọn fún wa ni ẹ ń bá ń bójú tó ẹnìyẹn ń jọ́sìn fún Allah ni bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe pé ìjọ́sìn kì í ṣe pé Allah subhanahu wa ta'ala ó wá bùkátà sí kì pé tá ti wá jọ́sìn fún agbára rẹ̀ ó wá pọ̀ àbí nǹkan tí ń fẹ́ yóò tó lọ́wọ́ rárá bí kò ṣe pé fún àǹfààní ara wa náà ni kálíbà jèrè láyé kálíbà jèrè lálùkè àmà àǹfààní ara wa náà ni nínú sọ́ọ̀tù Yunus aya one oh eight Allah sọ yìí pé famani tada fa innama yahtadi li nafsihi wa fa innama yadillu alayha sọ́ọ̀tù Yunus aya one oh eight Allah ní famani tada. ẹ̀ ń bá mọ̀nà tó tẹ̀lé nǹkan mo ní kó ṣe tó jìnnà sí nǹkan tí mo ní kó má ṣe Allah ní fa innama yahtadi li nafsihi irú ẹni bẹ́ẹ̀ ó mọ̀nà forí ara rẹ̀ ó mọ̀nà fẹ́mi ara rẹ̀ ni torí pé òun yóò jẹ àǹfààní ẹ̀ waman dalla ẹ̀ ń bá dẹ̀ sọnù tó kẹtí dídí sí ọ̀rọ̀ Allah gẹ́gẹ́ bí àwọn ọmọ ọ̀sẹ̀ wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àwẹ̀ wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ irun wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ islam wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlìjánà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ iná wọ́n ní àlọ́ kan dá wa lásán náà ní káàkiri rìn káàkiri ni kò sí wàhálà àlọ́ ni wà máa ń dọ̀la ẹ̀ ń bá sọnù tí ò gbọ́ nǹkan tó ń sọ fún un àlọ́ nífa innama yadillu alayha òun náà sọnù forí ara rẹ̀ ni òun ni ó jìyà rẹ̀ fún ara rẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀nà ó mọ̀nà fún ara rẹ̀ bó bá sọnù ó sọnù forí ara rẹ̀ kò sẹ́ni tí ó bá jẹ̀yà rẹ̀ kò sẹ́ni tí ó bá rí kẹ̀ rẹ̀ ṣèbáṣà kú láyé wọ́n ń gbé fídíò kan káàkiri táwọn ní ẹ ẹ kò sí nǹkan ẹ ìfìyàjẹrẹ ni òun ni ká máa gbààwẹ̀ bí ó ń fìjà bí ni bó ń fìjà lọ ni ní pera rẹ̀ ni wọ́n ń gbé káàkiri ìyá ọ̀rọ̀ tó sọ yẹn yóò lọ sọ́lá kẹ́hámà ṣèbí tá a bá ti kún sí i ó ti tán ojú ẹni kálukú kà á kánífà tán fi bo ojú ẹ̀ yẹn á ká lójú ẹ̀ ṣùgbọ́n yìí mà tó wà ń bẹ̀ ni pé kò sátúnṣe mọ́ téèyàn bá ti kú kò sátúnṣe mà kò sí ìtúbá mà ní tó bá fi múyàn tó fi gbẹ́mìí mì kò sí tútúbá mà ní tó bá ṣe tó fi gbẹ́mìí mì náà ni àwa mùsùlùmí àwọn ọmọ ọ̀ṣẹ́bọ kéékèèké yìí àwọn ọmọ léńjẹ léńjẹ yìí ẹ ṣọ́ra fún wọn ẹ máa fi wá sí àwọn àfáà súnà ẹ máa fi dìvẹ́lọ̀pù ìmánì ẹ máa fi mà nípa ẹ̀sìn yín ẹ má lísìn sáwọn ọmọ burúkú yìí olùsọni ni wọ́n tí wọ́n ń wẹ ní kúnra ajẹgbọdọ ni wọ́n wọ́n ń wẹ ní kúnra dáàdì sọ ẹ tí mo fi ń gbìyànjú kùránì tán takò yẹn gangan tán pè ní ìwé òṣì tán pè ní ìwé àdánù yẹn ibẹ̀ gangan ni mo ti ń mú ìmọ̀nà wá fún wọn bóyá Allah ò lè ṣàánú wọn bẹ́ẹ̀ bí ò lè ṣàánú wọn náà nítorí títí àwa tá a jẹ́ mùsùlùmí ká má lọ kó ìṣìnà látọ̀dọ̀ tiwọn àlọ́ òpá wa láṣẹ ká jọ́sìn fún un àṣẹ ni látọ̀dọ̀ rẹ̀ wọn bí ọmọ èdè yẹn dá àti àlùjọ̀nù ká má jọ́sìn fún un tí ò bá jọ́sìn fún un òun ló sọnù fúnra rẹ̀ yóò sì jìyà sọnù rẹ̀ kì í ṣe pálọ̀ nídìí ẹ̀ ṣé ìjọ́sìn wa ni ó fi dá sánmọ̀ ní àbí òun ni ó fi dálẹ̀ ṣé ìjọ́sìn tá a bá jọ́sìn fún un ni ó fi ni ó fi dọ́mọ èdè yẹn ní àbí òun ni ó fi dá àlùjọ̀nù ṣùgbọ́n kò pọ́síbù kí Allah subhanahu kó dá àlùjànnà kó dá iná kó mọ̀ gbé nǹkan kan kalẹ̀ ká fi wo ta ni ó dáhùn ta ni ò ní dáhùn nínú suratul Isra suratul Isra àyá ẹlẹ́ẹ̀keje àyá nàbà seven Allah ní in ahsantum ahsantum li anfusikum wa in asa'tum falaha Allahu akbar Allah ní in ahsantum tẹ́ bá ṣe dáadáa tí mo pa yín láṣẹ ìgbéka ṣe alhamdulillah gbogbo àwa mùsùlùmí lórílẹ̀ ayé lágbàáyé gbogbo wa là ń gbààwẹ̀ lóòótọ́ à ń pe bímọ́nu lóòótọ́ à ń mú ògbẹ mọ́ra ṣùgbọ́n tá là ń ṣe fún à ń ṣe fúri ara wa à ń kírun lóòótọ́ à ń dárun mójú à wà nídìí ọjà wa à wà nínú ọ́fíìsì wa à wà nínú ṣọ́ọ̀bù wa à gbọ́ pé àsìkò òun ti tó àbí ká mọ̀ pé àsìkò òun ti tó à dìde kóńbé à lọ kírun tá là ń ṣe fún à ń ṣe fáǹfààní ara wa ká lè rí ìkẹ́ láyé ká lè rí ìkẹ́ láyé kí a mọ̀ ẹni tó sì lóun ò ṣe tó ní kíni irun wo aláwo lagimari aláwo kíní kan aláwo akibaru tí ń ṣe aláwo tó ń wíwí kúwì kò sí problem kò sí wàhálà ẹ fílẹ̀ ibi téèyàn ti máa ń gbọ́ yóò lọ gbọ́ ńbẹ̀ ṣùgbọ́n kò sátúnṣe mọ́ o àǹfààní tèmi àti yín ní ni pé a sì ń mí sókè à ń mí sísàlẹ̀ padà alọ́ ni in ahsan tún níbi àyà tí mò ń kà lọ sọ́ọ́tù lè sọ̀rọ̀ àyà ẹlẹ́ẹ̀keje alọ́ ní tẹ́ ẹ bá ṣe dáadáa tí mo pa yín láṣẹ ahsantum li anfusikum ẹ ṣe fẹ̀mí ara yín ni ẹ̀yin lè láǹfààní ẹ̀ wàyín asàtún tẹ́ ẹ bá dẹ̀ ṣàbúrú tẹ́ ẹ lẹ́ẹ̀ ṣe fàlàhà ẹ̀yin náà lẹ́nu ìyá rẹ̀ èmi kọ́ ni màá bá yín ní ìyà ń bẹ digbí nínú sàárè ìkẹ́ ń bẹ digbí nínú sàárè ìyà ń bẹ lálùkìyàmà nínú ná ìkẹ́ ń bẹ digbí nínú ọgbà àlìjánà kálọ̀ kójọ kó mọ̀ ṣe wá lẹ́nu ìyà kó ṣe wá lọ́mọ àlìjánà ẹ̀sìn kájọ́sìn fún àlọ́ o ọ̀ràn yẹn ni fún gbogbo ọmọ èdè yẹn àtàlùjọ̀nù ọ̀ràn yẹn ni kì í ṣe ní bá fẹ́ bẹ́ẹ̀ ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó ń rú ọ lójú tó ń fìrun ṣeré tó ń fàwẹ̀ ṣeré tó ń wíwíkúwì lẹ́nu pé àwẹ̀ ọkọ àǹtí rẹ ni o ò lè gbà àbí ìwọ tó ń gbà kan tó ń fi kan lẹ̀ tó bá ilé páyé wàhálà àti dé lálùkìámọ́ o ṣe faradà kó lè bá lọ jọrọ rẹ̀ lálùkìámọ́ ṣe bí àwọn iṣẹ́ tá à ń ṣe láyé sí báwa náà ṣe faradà ká tó rí tọrọ kọ́bọ̀ tá à ń ná ẹ mọ faradà tá à ń ṣe ni oúnjẹ tá a fẹ́ jẹ lásán ẹ wo wàhálà táwọn ìyàwó wa ń ṣe ká tó rí oúnjẹ yẹn jẹ wọn ò lọ sọ́jà lẹ́yìn ìgbà táwa bá ti ṣe owó tí wọn ò fi lọ rajà tán ẹ wo wàhálà tá ẹ wo ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ torí pé a fẹ́ fi oúnjẹ sẹ́nu àwo lọ ṣiṣẹ́ owó a kó owó yẹn fún wọn a kó o lọ sọ́jà a lọ ra nǹkan ẹ wo wàhálà tá a ṣe ká lọ ká dé nígbà tá tún dé náà oúnjẹ òun náà bó èyí tá a sàn bẹ́ẹ̀ èyí tá a gbé kaná bẹ́ẹ̀ èyí tá a dín bẹ́ẹ̀ èyí tá a bọ̀ bẹ́ẹ̀ ká tó ṣe tán ká tó bùsà bọ́ ká tó sọ ká fẹ́ sọ di oúnjẹ ẹ wo wàhálà tá à ń ṣe nítorí kíni torí pé fẹ́ jẹun owó tá à ń rí tọrọkọ́bọ̀ tá à ń rí ẹ wo wàhálà tá à ń ṣe ká tó travel ẹlòmíì travel lọ China ẹlòmíì travel lọ Ghana ẹlòmíì travel lọ Abuja tí ó lọ rajà tí ó kọjá wá àwọn ọlọ́pàá ó dájú lójú ọ̀nà wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe kinní kan ìjọ míì ọjà lè jábọ́ lójú ọ̀nà títí kó tó kó débi tí ó ti tajà yóò tún bẹ̀rẹ̀ sí ṣe wàhálà bóun ni ó sì máa pe kọ́sítọ́mà bóun ni ó sì máa bá kọ́sítọ́mà sọ̀rọ̀ ẹ dákun ẹ bá mi ra oye báyìí ni mo ra ẹ̀yin náà ò ní ṣe kinní kan ẹ wo wàhálà tá à ń ṣe ká tó di tọrọ kọ́bọ̀ kò sí tí ò ní wàhálà kò sí ìwàlá ẹ̀ kò sí béèyàn ń dẹ́ṣẹ̀ ó ní wàhálà béèyàn ń yapa àlọ́ ó ní wàhálà ẹ já ṣèfaradà tá a bá ṣèfaradà ìfaradà kékeré náà ni afẹ́ kú láyé náà á lọ jọrọ rẹ̀ lálùkìyàmà á lọ jọrọ rẹ̀ so nítorí náà ni pé alọ́wò ní ìdí ẹ o àwa la ń lé àǹfààní ṣùgbọ́n àfi fún ni gẹ́gẹ́ bí àṣẹ tó pa wá nínú sọ́rọ́tù Ibrahim ayé ẹlẹ́ẹ̀kẹjọ sọ́rọ́tù Ibrahim ayé ẹlẹ́ẹ̀kẹjọ nígbà tí alọ́ gbé ọ̀rọ̀ ànábì Musa wá alọ́ ní wàkọ́ọ̀lá Musa ànábì Musa ń sọ fáwọn ọjọ́ rẹ̀ àwọn tí alọ́ rán sí i ìgbà tó wá ń sọ fún wa ó ní intakfuru antum wa man fil ardi jami'a fa inna Allaha lagoniyyun hamid. Allah ní ànábì Musa sọ fáwọn ìjọ rẹ̀ pé ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin ìjọ mi tá lọ́wọ́ rán mi sí intakfuru intakfuru antum tí gbogbo yín pátápátá tí Allah rán mi sí pé kí n lọ jíṣẹ́ fún yín tí gbogbo yín pátápátá ẹnìkan kan nínú yín gbogbo yín lẹ ṣe kèfèrí ẹ gbà tí mo sọ fún yín wa máa ń filẹ̀ àrùbí jẹ̀míà èyí tún sẹ́yìn nìkan gbogbo ẹ̀dá yòókù tó wà lórí ilẹ̀ gbogbo wọn náà tún kọ̀ ipe àwọn òjọ́sìn fún àlọ́ àlọ́ nífa inna Allaha lagoniyyun hamid àlọ́ ní ìmí àlọ́ mo rọrọ̀ tá a yọ kí n wá bùkátà sí anybody mo rọrọ̀ mo rọrọ̀ tá a yọ ẹ̀ tí gbogbo yín pátá bá yarí pé ẹ̀sìn mi má kò sí fún mi ìmí àlọ́ kò sí fún mi. Allah la ìjọsìn bọ̀ wá lọ́rùn o àwọn ọmọ ọ̀ṣẹ́ bọ̀ yìí ajẹgbodò ni wọ́n o wọ́n wẹ́ ní kúnra ni o kò sí wọ́n ní òsín nǹkan kan sẹ́ táwọn ò fi máa jọ́sìn fún Allah wọ́n ní káwọn kan máa jẹun káwọn máa mu káwọn máa rìn káàkiri wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ìṣìnà tó le ni o ìṣìnà tó lágbára ni o ọ̀ràn yẹn ni kájọ́sìn fún Allah subhanahu wa ta'ala ní ìlànà wo ìlànà kò sí ijó nínú kan tá a fi ń jọ́sìn fún Allah kì í ṣe ìlànà orin kò sí orin nínú tá a fi ń jọ́sìn fún Allah ìlànà ìjọ́sìn tó lábọ̀ wá lọ́rùn ni ká nígbàgbọ́ nínú Allah ká má ṣẹbọ pẹ̀lú ẹ̀ ká má sorogún pẹ̀lú ẹ̀ ká má ṣe gbogbo àwọn kan tó pa wá láṣẹ eléyìí náà ń pè ní ìjọ́sìn ká jìnnà sí nǹkan tó ní ká má débẹ̀ ìdí nìyẹn tí Allah fi rán gbogbo àwọn òjíṣẹ́ látòrí ànábì Adam alayhi salatu wasalam tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìdí tó fi rán wọn gẹ́gẹ́ nìyẹn ẹ lọ ka sọ́ọ̀tù nahali sọ́ọ̀tù nahali aya thirty six Allah sọ ìdí tó ń fi rán wọn. Allah ni walaqad ba'athna fi kulli ummatin rasula ani ibudullaha wajitanibu taghut. Allah ní àwọn òjíṣẹ́ èmi Allah ni mo gbé ogun wọn dìde mo gbé àwọn òjíṣẹ́ dìde sí gbogbo àlèhùmọ̀ kọ̀ọ̀kan ìgbà tí mo wá gbé wọn dìde kí ni mo gbé wọn dìde fún àní ibudullaha ní tí mo gbé wọn dìde fún ni pé ẹ lọ sọ fún gbogbo ara ayé ẹ máa jọ́sìn fún mi Allah wàjìtánì bó tọ̀gùt ẹ dẹ̀ jìnnà sí ìdórogún pẹ̀lú mi Allah ò fẹ́ kẹ́ ẹ dorogún pẹ̀lú òun kò fẹ́ rárá kò fẹ́ kẹ́ ẹ dorogún pẹ̀lú òun ká máa pe Allah ká tún máa pe ẹlòmíì Allah ò fẹ́ bẹ́ẹ̀ ká máa wárìrì fún Allah ká tún máa wárìrì fẹ́ lómii Allah ò fẹ́ bẹ́ẹ̀ ká máa ṣàdúrà ká máa bẹ Allah ká tún máa bẹ nǹkan míì tí ò tó Allah Allah ò fẹ́ bẹ́ẹ̀ kama máa dúpẹ́ fún Allah lórí oore tó ṣe fún wa lórí ìjẹ̀mu lórí ọmọ tó fún wa ká tó wá lọ máa dúpẹ́ fún omi ká tó máa dúpẹ́ fún ògidì ẹ̀yìn eh, òkúta ká máa dúpẹ́ fún igi ìdórógún ni Allah ò fẹ́ bẹ́ẹ̀ Allah ò fẹ́ bẹ́ẹ̀ nǹkan méjì ló pa wá láṣẹ àní ibudullaha nínú sọ́tù Nahl ayé àtàdé sísì tí mo kà tán yẹn ẹ máa jọ́sìn fún èmi Allah wajitanibu taghut àwọn ọmọ yìí ní ìsìn wọn àgbà nábì kankan gbọ́ wọn àgbà nábì kankan gbọ́ wọn àgbà gbọ́ ṣùgbọ́n wọ́n gbọ́ bàtálá gbọ́ wọ́n gbọ́ Odùduwà gbọ́ àmọ́ wọn àgbà wọn ànábì tá lọ ránṣẹ́ gbọ́ ẹ wo ìsọnù burúkú báyẹn nínú Suratul Anbiya aya twenty five mo sọ pé Quran táwọn ọmọ yìí kàn dẹ́mu yìí ní ìní jáde kó ń bẹ àti hadith ànábì ibẹ̀ gángan ni mọ̀nà wà ẹ̀yin lẹ́ ń sọnù fúnra yín tí ojú yín ti dí nítorí pé ẹ ti mú ọ̀nà ìṣìnà ẹ ti mú pọ̀n kò wá jẹ́ kí Allah fi ọ̀nà mọ̀ yín mọ́ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ìmọ̀nà bẹ̀rẹ̀ gẹ́dẹ́ nínú Quran ẹ wo ní gbogbo tí mo sọ látijọ́ yìí o ẹ rí pé nínú Quran náà mo ti mú wa àti hadith anabi ẹ wò bó ṣe ń tutù mọ́yàn lọ́kàn ẹ wò bójú wa ṣe ń là sí ẹ wò bínú wa ṣe ń dùn àwọn èèyàn ń pè ní tinú wọn ń dùn gan ni pé àá tinú wọn ń dùn gan tí èsì díẹ̀ tí èsè díẹ̀ gan ni o tinú wọn dùn gan gba a ṣé pé kò hàn rí báyìí kò hàn rí bẹ́ẹ̀ ìmọ̀nà bẹ́ẹ̀ rẹ́gẹ́dẹ́ ẹ lọ wọnú sọ́tùlì àbíyá àyà twenty five ìdí tá lọ́ọ́ fi rán àwọn ànábì alọ́ ni wà má arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun alọ́ ní gbogbo àwọn òjíṣẹ́ tí mo rán ṣáájú wa ànábì mi ìran wọn fún nǹkan kan ju wípé kí wọ́n lọ máa sọ fáwọn èèyàn àti àlùjọ̀nú lọ wípé olú ẹlẹ́dàá yín nìkan ni ká ẹ máa sìn o ẹ má sìn nǹkan mi o àwọn ọmọ yìí sì ní kò sí ìjọsìn wọ́n ní kò sí ẹ̀sìn kankan tá lọ lábọ̀ wá lọ́rùn ẹ máa mú gbogbo ayé àyè ẹbí wọn léèrè pé kí wọ́n fẹ́ sọ lórí ẹ̀ ní tí wọ́n sọ náà ni pé wọ́n làwọn ò gbàgbọ́ ẹ ẹ lè gbàgbọ́ àwa gbàgbọ́ ti tiwa àtàwa àtẹ̀yìn nígbà tá a bá kú àṣà kú láyé tọ̀ ojú ẹni kálukú làgàràgà ojú ẹni kálukú làgàràgà kálọ̀ kó jọ̀ kó má jẹ́ ká lọ kábàámọ̀ bú lálùkẹ́ àmọ́ o àbámọ̀ tí ò wúlò mọ́ nìyẹn o nínú suratul Bajina suratul Bajina ẹ máa kọ́ kalẹ̀ báyẹn o ayé ẹlẹ́ẹ̀karùn alọ́ ni wà máa wú mi rú illa liya'budullaha mukhlisina lahud-din ṣe ti rí sẹ́wọ̀n suratul Bajina ayé ẹlẹ́ẹ̀karùn alọ́ ni wà máa wú nígbà tí mo dá yín mi ì yín láṣẹ fún nǹkan kankan ẹ lọ ṣe láyé illa liyabudullaha bí kò sí pé kẹ́ ẹ lọ jọ́sìn fẹ́mi Allah tí mo pa yín láṣẹ nìyẹn àwọn ọmọ yìí sì ní rárá wọ́n ní kò sí nǹkan kan bóòlù èèyàn ṣe wà tí ò ní ní nǹkan tó fi ń jọ́sìn fún olúwa ẹlẹ́dàá rẹ̀ nígbà tí Allah ń ṣe ojúṣe tiẹ̀ lé lórí ó ń fún wa lóòrùn tọmọ ara yín fi ń ṣàǹfààní ó ń fún wa ní òṣùpá tá a fi ń ṣàǹfààní ó ń fún wa ní ìràwọ̀ tá a fi ń ṣe àǹfààní ó ń fún wa ní òjò tá a fi ń ṣàǹfààní ó ń fún wa ní irúgbìn láti inú ilẹ̀ tá a fi ń ṣe àǹfààní ó ń fún wa láwọn ọmọ tá à ń bí tá à ń reproduce à ń bírú wa jáde padà nígbà tí ọkùnrin àti obìnrin bá súnmọ́ra wọn á bírú wa jáde padà yóò dàbí pé wọ́n la màmá rẹ̀ sí méjì yóò dàbí pé wọ́n la bàbá rẹ̀ sí méjì àlọ́ ò fún wa láǹfààní bẹ́ẹ̀ ẹ kí wá ní ẹ̀tọ́ tiwa táwọn àmọ́ ṣe fún padà àlẹ́tọ̀ kankan ẹ̀yọ́ ọmọ yìí <laughs> bí kí n máa rẹ́rìn sọ̀rọ̀ yín ni o bí kí n máa sunkún sọ̀rọ̀ yín ni omi ìtì ẹ̀ jùtì ẹ̀ wà láì àlọ́hùn ṣe ojúṣe tiẹ̀ fún wa ẹ̀yin láwo lójúṣe kankan tá a ṣe fà lọ ẹ̀ láà kankan ọ̀rọ̀ là ń yìí òun ló ń wa ní ọ̀rọ̀ òun la rí iná pẹ̀lú ojú wa méjèèjì àwọn là ń rìn pẹ̀lú ẹsẹ̀ wa tí nǹkan yẹn ó fi máa fíìtì gbèsè ayé wa ẹ̀yin ní kò sí ojúṣe tá a fẹ́ ṣe fún padà kùránì dẹ̀ sọ fún wa pé a ní ojúṣe tá a máa ṣe fún padà òun náà ní ká máa jọ́sìn fún bó ti jẹ́ pé àǹfààní ìjọsìn yẹn náà ta ló ní àwa la ní nínú suratul Baqara Quran chapter two ayah twenty one Allah ní yá ayú anas mo pé gbogbo ẹ̀yin èèyàn pàwátá Allah ní pè wá o obudu rabbakumul ladhi khalaqakum ẹ̀wọ̀n gan ẹ máa jọ́sìn fún olúwa yín ta ni ẹni náà alladhi khalaqakum olúwa tó dá yín ẹ máa jọ́sìn fún kìí ṣẹ̀yin nìkan ló dá o walladhina min qablikum olúwa tó dá àwọn tó síwájú yín náà ẹ máa jọ́sìn fún o la'allakum tattaqun kẹ́ ẹ lè bá jólù bẹ̀rù Allah kẹ́ ẹ lè bá jólù payà Allah ẹ máa jọ́sìn fún o Allah pa wá láṣẹ bẹ́ẹ̀ ó pa wá láṣẹ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ yìí sì ní rárá ẹni ká máa jẹun ká máa mu ká máa yìnbọn dín ni ẹ parẹ́ báyẹn ẹ lè máa ṣe fite fite fite fite fite láyè ṣùgbọ́n ọjọ́ kan bẹ tẹ́ ẹ̀ ní rí fite fite ṣe máa ọba tí ń fi ẹ̀mí sí wa lára ọba tí ń gba ẹ̀mí yẹn padà gbogbo dókítà ayé tí Allah bá ti gba ẹ̀mí lára ẹnìkan kò sí dókítà náà bó ṣe gbóná tó láyé kò lè dá ẹ̀mí yẹn padà síbẹ̀ kò sí lórí ilẹ̀ ayé ọba alágbára ẹ̀yin wá ní kò sí ojúṣe kankan tá a máa ṣe fún mọ́ ó sì pa wá láṣẹ ayé àyìn náà mú ká látàárọ̀ yìí nínú sọ́tù ali imran ayé eighty five ali imran quran chapter three nìyẹn ayé eighty five Allah ni inna dina inda Allahi islam dájúdájú ẹ̀sìn tí mo pa yín láṣẹ rẹ̀ látọ̀dọ̀ òun Allah al-islam òun náà lẹ̀sìn islam ẹ̀sìn islam ni màá padà ṣe àlàyé táyọ̀ bá ti gbà mí lónìí lọ́la insha gbogbo àwọn ànábì pátápátá àdéhùn ẹ̀rí ẹ̀ wá nínú Quran mùsùlùmí ní gbogbo wọn kò sí yẹ̀wùdí nínú wọn kò sí náà sọ̀rọ̀ nínú wọn kò sí ọ̀ṣẹbọ nínú wọn inú Quran náà ni màá ti mú wa gbogbo àwọn ànábì ni mo sọ fún yín mùsùlùmí ní gbogbo wọn pátá kìí ṣe ànábì wa Muhammad nìkan ni mùsùlùmí gbogbo àwọn ànábì tó síwájú rẹ̀ mùsùlùmí ni wọn òfin wọn ló kàn yàtọ̀ Islam làlọ́ fún gbogbo wọn pátápátá ká máa ṣe àwọn òfin ó lè yàtọ̀ àwọn kankan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lè yàtọ̀ ńbẹ ṣùgbọ́n ànábì wa Muhammad òun ni ànábì ìgbẹ̀yìn tí ò ní sí ànábì mímọ́ lẹ́yìn rẹ̀ ìyẹn ló fà á tẹ́ bá lọ ka Ali Imran Quran chapter three ẹ lọ níbi ayé eighty five náà ni Allah ni waman yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin Allah ni ẹnikẹ́ni yabitaghi ghayral ìsìláàmì dìínà ẹnikẹ́ni tó bá tún lọ wá ẹ̀sìn míì tó tún lọ ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sẹ́sìn islam òun làwọn ọmọ yìí pè wá sí o àwọn òsínú àwọn tó ń pè náà àti dúpẹ́ fún àlọ́ wọ́n ní ká lọ́ọ́ máa sin igi ká máa sin òkúta wọ́n ni ká máa sin táwọn bàbá ńlá àwọn ń sìn àwa béèrè pé kí náà ń sìn ká máa sin òkúta ká máa bọ òkè ká máa bọ omi ká máa bọ ná wọ́n lò ní ká padà síbẹ̀ ká fi ọba <laughs> ká máa sin ẹ̀dá ká fi adẹ́dà sílẹ̀ how possible ká mọ̀ sí ẹ̀dá ẹgbẹ́ wa tẹ́ pé wọ́n jọ dá wa ni àlọ́ ni wàmọ̀ yabtaghi ghayra al-islami dina ẹnikẹ́ni tó bá tún lọ ń wá ẹ̀sìn míì ní ẹ̀sìn tí ó máa sìn tó yàtọ̀ sí islam àlọ́ ni falan yuqbala minhu míì nígbà lọ́wọ́ ẹ̀ mi nígbà lọ́wọ́ ẹ̀ so that is why tó jẹ́ pé gbogbo akọ́wátá ẹ̀sìn islam ló ní ká máa ṣe anabi isa mùsùlùmí ni anabi musa mùsùlùmí ni anabi ismail mùsùlùmí ni anabi ibrahim mùsùlùmí ni anabi ayub mùsùlùmí ni anabi daud mùsùlùmí ni anabi nuh mùsùlùmí ni anabi yakub mùsùlùmí ni anabi adam gbogbo wọn akọ́wátá mùsùlùmí ni wọn mò ń bọ̀ wá sára ẹ̀ lọ́la insha Allah ni màá lọ ó wà ń bẹ́ẹ̀ kò sí ànábì ẹ̀yọ kan tí èsè mùsùlùmí kò sí yẹ̀húdí nínú wọn kò sí nàṣọ́rọ́ nínú wọn kò sí kò sí ọ̀ṣẹbọ nínú wọn gbogbo wọn ni alọ́ọ̀lẹ́ nìkẹ́ni tó bá tún wá ẹ̀sìn míì ní ẹ̀sìn òun ò ní gbà lọ́wọ́ ẹ o wa huwa fil akhirati minal khasirin tó bá dijọ́ ìgbéra kìámà yóò wà nínú àwọn tí ó ṣòfò ẹ alọ́ọ̀jọ́ o mọ́jà sófò láyé o mọ́jà sófò nínú sàárè mọ́jà sófò nínú níjọ́ ìgbéra kìámọ́ o àwa tá a jẹ́ mùsùlùmí báyìí mọ́jà ká padà sí abú wa o àwa náà tá a ti ṣe mùsùlùmí fi islam kò fi rọ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí kẹgbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday to friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrin laoye road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji tẹlifon zero eight zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.